Ifá o ṣé o. Ifá o ṣé o, mo dúpẹ́ o. Ifá o ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Ọ̀hún mi làjà, mo dúpẹ́ o. Ẹlẹ́rìí ìpè tó yẹn o. O ṣeun, mo lọ́jọ́ bí mi láyọ̀ àtàlàáfíà. Ìyẹn gan ò ṣe mí, ekú pé bí ekú, ẹ̀yẹ́ kú bí ẹ̀yẹ, ọ̀hún mi làmú wá dúpẹ́ lọ́rẹ́ o. Ọtí rẹ o, obì rẹ o nǹkan ọ̀rẹ́ bẹ́ńtà o ògbó rèé bá a ṣe kí n gbó kí n tọ́ o má jẹ́ ra burú fá o orí mi ẹ̀dá mi dákun bá ṣe o òní ọjọ́ bí mi dákun ìjóníkójú ó bí jókáyọ̀ bẹ́ẹ̀ fún mi o kẹ́mi mi ó gùn àlàáfíà gbogbo àwọn olólùfẹ́ mi náà dákun lé lóko lẹ́yìn ìjà náà oríṣi o má jẹ́ wọ́n ra burú o má jẹ́ lulu òde ó mú ẹ̀mí wa lọ o kẹ́mi wá ó gùn kọ́mọ́ gùn ọ̀yà ifá ọtí rè o bá mi ṣe o. bí ìyọ́sẹ̀ mi o kádùgbà yọ̀ láì máa wọ́n mú àdúgbà ọ̀rẹ́ o. wọ́n jẹ́ kú kékeré o bá mo o àṣẹ o mo ṣe bá o ìbádọ́wọ́ rẹ o olódùmarè mo rẹ lónìí o ẹ̀dọ́ ní ayé mo ọ̀rún mi là ẹlẹ́rìí ìpín atórí tí ò sun àṣẹ agbádégorí olú ọ̀sìn ọ̀rọ̀ ìbárẹ́ o ìfáwọn ọ̀dúpẹ́ mọ́lọ́jọ́ bí mi lónìí o ló fẹ́ràn fún mi ọ̀hún mi làgbọ́n lè gbó kí la máa ń ṣe lọ́jọ́ òbí a kọ́ dáfá a wo tókè pọ̀ níwá ní fún wa lọ́dún tuntun kó dúpẹ́ a ṣe ìbọ fún àrùn mọ̀lẹ́ wa òṣàtà báwa ní ayé a bẹ̀rẹ̀ dá wa orí àti tẹ̀lé láti gbé ní sọ́gbìn òṣà ọ̀hún mi làgbẹ̀lẹ̀ ìbárè iwájú wa lóye obìnrin ní kọ́ wá sí ní àtẹ o ọ̀rùn mi là obìnrin ní kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lódùmarè obìnrin ní kọ́ ọ̀rọ̀ fún lọ́dún yìí ọdún ayọ̀ ní kọ́ jẹ́ fún mi olódùmarè mojúbà o ètò ilé ayé mojúbà o ilẹ̀ ọ̀tẹ̀tẹ̀ mojúbà o ìyá mi ìyáké àṣàkẹ́ ìbà o orí mi mojúbà o ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ìbà o kíbà mi ọmọ ṣẹ ni o ike gbogbo jẹ́ fún mi báyìí ni o ọjọ́ òní yìí ọjọ́ ayọ̀ ní kọ́ jẹ́ o mọ́jẹ̀ kọ́ yọjọ́ ìbànújẹ́ fún mi o ire ńláńlá ni kí n máa rí o láṣẹ Èdùmàrè àṣẹ o. ìdílé aládó èrìyè lóde ọ̀wọ̀ ìkejì olódùmarè ọlọ́dún òní ìbàyẹ̀ yá láti fi gba ọ̀sẹ̀ gba ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀yà síbẹ̀ ọ̀ yóò dà ọ̀ ní ẹ̀fí èdè ní ifá òní ní ọjọ́ bíi awolowo ọ̀pọ̀ fábílì ní ọjọ́ bíi awolowo ọ̀pọ̀ fábílì ọdún bá dùn àpò ọdún fọ́dún ni ọ wá mú bì ọtí tó dáa gbogbo àgbọ̀ fáwọn ọba ìwọlé dàrẹ̀ láàbùmọ́tò tí ọ láàbùmọ́tò ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé báyìí mọ́jọ orí bí o mọ́jọ ọ̀rọ̀ náà mọ́jọ òkú kékeré mọ́jọ báyọ̀ òkú fún mọ́jọ kan mọ́ òkú fún báyìí mọ́jọ mọ́ ẹ̀mí ara mọ́jọ ọ̀rá burú fún báyìí láfọ̀ ọdún ọdún yìí yọ sọ yọ sọ fún ìpèsè lọ báyìí kí lè gbó tó lọ́wọ́ báyìí mọ́jọ orí bí o dáhùn kó fi èdè nù kó fi èdè kù kó fi èdè ní ìbá tó lu ìbàkìtì jábàdìrò kò tó tọ̀ ń ìjẹ́bádì ló mú mi arúgbó ọlọ́run èèyàn lọ́rùn wa bàbá tó gé àrẹ̀ mọ́ ọmọ olóyè ìgbà rẹ̀ ọ̀sán oyè ọjẹ́ lẹ́ẹ̀mọ́ rẹ̀ kíkọ́ rẹ̀ ọjẹ́ létí ọgbọ́n ọlọ́dún òní ìbà olóòmà rẹ̀ ìbà rẹ̀ ọba tó ṣe gẹ́gẹ́ fún sábì bàbá rẹ̀ ìbà rẹ̀ ìbà rẹ̀ olúwo mi ìbà rẹ̀ olùdọ́dọ́ àgbàlagbà ibà olú yorùbá sẹ́ẹ̀ ẹ dáàbò pé wá lọ́kè sẹ́ńtà àti báyìí èyí ká lo àrùngbà ṣùgbọ́n ìdúkọ́ dalẹ̀ láì ẹ mẹ́jọ orí kó ẹ̀mí ìbáraláwo tọrọ ó wá dúpẹ́ orí tó ẹ ti kó láti ọdún tó lọ. ìbádàkùn dáàbòbò bí onímì ẹ̀tọ́ àti àkóńdé kùn ìbákòóndé kùn ìdílé onípàwọ̀ pẹ̀lú ọ̀pọ̀

ó ní kó máa dúpẹ́ jíjẹ ọ̀fẹ́ ó ní kó máa dúpẹ́ múmu ọ̀fẹ́ ọmọ ẹ̀yẹ kọ̀ ọmọ ẹ̀yọ. àwọn ìlànà bá wa sí o àrùn ọ̀sìn bá mi ṣe ifá o ọdún ìyọ̀dún ayọ̀ ní kọjá o àrùn ọ̀rà bá mi ṣe o ẹ̀ta ògùn dá ẹ̀ta ògùn dá bá mi ṣe o èjì rẹ tẹ ifá bá mi ṣe lọ́dún yìí àtọ́jú gbogbo ẹ̀ka oṣù kì í fi jẹun ọ̀mí ìlàjà bámiṣọ adelé ifá ìṣe ifá ní mo dédé ifá ni o òun dàda àkókò orí ayọ̀ báyìí ló bẹ̀rẹ̀ ń dàda búrò ń dàda ìmọ̀ tó lè yí ifá òun dàda lọ́wọ́ ìbá o gbogbo alẹ́ ẹ̀dọ́ ilé ayé pátá ìbá o Olódùmarè ọ̀tún ọba tẹ lẹgẹlẹgẹ fòrò ń sàgbéjì omi ìbá rẹ òun mi là àjànà ẹlẹ́rìí ìpín atúrẹ́jọ́ òsùn àṣẹ agbádégo orí olú ọ̀sìn ọ̀run ọ̀pẹ̀ akọ̀jọ́jọ́ wọ̀lú eléyìí pé eléyìí pé olómi olú ajáfi dápà ìbá o ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run akọ̀ bí èpè ẹlẹ̀ ìbà ọ̀ṣun ọ̀ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyàyàn awẹ́rẹ́ tó wẹ́mọ ìbà rẹ̀ Ọbàtálá Ọbàtálàṣà ọba mọ̀kàn ìbà èṣù láàlú láàróyè àròdè ìgẹmọ ìbà o ogunlaka ayọsìn mọlẹ ajẹmọrú wọn náà jà bí ìdílé ìjà ìbá ó ẹyà ní ìyákí àgbàkẹ ẹgbẹ ìbá ní ọ̀sẹ̀ méjì dáńtẹlẹ ìbàdàn ló ìbá ó àti wáyé ọdún ìbá ó àti wọrùn ìbá ó ìbá kùtùkùtù jí ọba àrìṣà ilẹ̀ ọ̀tẹ̀pẹ́ lákùnjá tẹ ọ̀pẹ́ o àwọn onílé àwọn olóde apẹ̀tẹ̀ bí ààrẹ Ọ̀rúnmìlà ìbà o bàbá mi fátókì ààrẹ mú ọ lálérè ìbà rẹ káwọn orí ọjẹ mọ rẹ rẹ kí bọrẹ ọjẹ létí ọgbọ́n o Dábọ̀ Ọ̀rúnmìlà bára àgbọn ní ègún o iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tún ọlọ́kànlá lùsì ààrẹ ọpọ́n nàtà bàbá dábọ̀ fọ̀tún lọ rí àwòdì alára o. ìyá kan àwọn òbí ẹ̀ láti ah, olùtọ́mọ ẹni tọ́mọ náà ní kọ́ ọ̀rọ̀ wá lónìí ifá o ifá wá rí gbogbo ọlọ́wọ́ pápátá ifá rí o ẹ̀yin babaláwo ifá rí o kó fi ń kọ́dà o ifá bá wa ṣe o mọ̀jára burú o mọ̀jára ìmọ̀gílẹ̀ yìí o bá wa ṣe báyọ̀ mí là gbẹ̀yìn kó ifá orí mi rí o àtẹ̀tẹ̀ níran àtẹ̀tẹ̀ déńdé òṣà bá a ṣe o ara yín là ń lò àtòlùfà o ọ̀pẹ̀ tí n bá lò tọ́ mọ́lù mi sàn àṣẹ Èdùmàrè o ire ire ayébáyà tó gba àwọn olólùfẹ́ wa pátápátá ire là náà rí wọn ò rá burú gbogbo àwọn tí wọn lónìí tí wọn tí wọn fọjọ́ lẹ̀ náà kí wa lọ́tọ̀ lọ́sì ire tí ire tó tí wọn wá òṣè fún wọn báyìí bẹ́ẹ̀ ni kórí o kórí ọ̀ràn ní kájà lọ́rùn pé o bẹ́ẹ̀ ni o ire ayébáyà lónìí ọ̀hún mi là gbọ́n ni ire ire ire ire ire bọ́kẹ́ ẹ bá borí igi àṣìṣe ní Ọ̀rúnmìlà ire báyìí mo rí èmi Awólọ́wọ̀ ọmọ fátókì ire mo rí o mo ti lura àmì o ìfakọ mọ́lù mi sani ire báyìí mo rí Ọ̀rúnmìlà Ìjàlá ire ire àṣẹ o àṣẹ o àṣẹ o. Àṣẹ o. Ọ̀dọ̀ àgbẹ̀gbẹ̀ tí tẹ́lẹ̀ bá ti nàìjíríà ti fẹ̀ ó lọ máa fi ń pakú rẹ pààrọ̀ rẹ òkú rẹ ẹgbà rẹ wọ́n pa ìyàwó rẹ o àwọn tí ń kọ́ fá ìlú tí ọ̀kọ́ ilẹ̀ ọgbọ́ o. àṣẹdùmọ̀ yóò dáhùn sílẹ̀ ní ọ̀pẹ́ o àwíṣẹ o àfọ̀gbọ́ o. ìrírí kọ́ wí o tàbí òtù alọ́wọ́ ọ̀tún ọ̀bàrà lọ́wọ́ oṣù ìbálò péré fún ni o ìbálòpé àdúgbò òjẹ́kẹ́ ilé aboló ìfánipé gbogbo olùgbé kò ní yálé inú ilé yìí o ìfánipé èrè lójú owó rí èrè lójú owó lójú yọmọ rí ìfánipé ẹ̀rí rí ibi lágbé òṣù alọ́ọ̀tún ọ̀bàrà lọ́wọ́ òsì ìfánipé òkèlè ọ̀là fúnni ìfánipé ọ̀rọ̀ ẹ̀mí òdúdú yóò dayọ̀ ìfánipé inú ẹni tí wàá ń dùn yìí ìfánipé òní jẹ́ bàbíjẹ́ fúnni ìfánipé ọ̀bànílé bàbíjẹ́ lọ ìfánipé òtún alọ́ọ̀tún ọ̀bàrà wọn lòun péré fún mi bẹ́ẹ̀ ẹ ọlẹgbọbi ọhún làbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bá ní àtúnra wa rí àwọn ilé alára àtúnra wa kò lọ́nà àwọn òkè dérò òrìṣà mọfò níyàwá níbà fúnlẹ àbùfọlọrun ẹbọlá onígun wọn ṣe ẹgbẹ́ ẹ̀rí ilẹ̀ rẹ àti olódùmarè ọba nígbà tí olódùmarè fẹ́ tí wọ́n jọ ń bẹ wọ́n jọ gbọdọ̀ wọ́n wípé nílé ayé tí òun fẹ́ rẹ̀ wọlé lọ yóò ní kọ́ ọmọ rúbọ wípé kó bóun tún lé ayé ṣe dáadáa pálípálí nǹkan ló ṣe ọ̀wọ́ abáni tó jẹ́ pé ẹni àlejò tó ti lọ sí pẹ́ẹ́lú lóun bá ní pé padà bọ̀ wọ́n ní kó wọ́n pé òpèrè ọ̀là fún ní bẹ̀ wọ́n ní kí ilẹ̀ àti ọlọ́run olóògbé àlọ́ba wọ́n ní kí wọ́n jọ rúbọ wípé kí àwọn méjèèjì kò sì mọ́ dára wọn kò sí méjì bẹ́ẹ̀ ni wa ilẹ̀ ń ṣe ilé ayé bẹ́ẹ̀ ni lóògbà náà ti lè fún ìgbà nígbà tí wọ́n sì ṣe gàdà bẹ́ẹ̀ ni wọ́n ń ríra o kánípẹ́ orúkọ kánípẹ́ òun péré fún mi kánípẹ́ ìfẹ́ mi fẹ́ lọ rúbọ kánípẹ́ mọ́jọ dalẹ̀ ara yín kánípẹ́ eré ń bẹ lọ́pọ̀lọpọ̀ fún mi fẹ́ méjèèjì bẹ́ẹ̀ kánípẹ́ bẹ́ẹ̀ ní pé ìkọ̀rọ̀ tó ṣe ńlá jẹ́ bẹ́ẹ̀ náà lòsí lóhùn sí máa lọ́rọ̀ tàbí òtún alọ́rọ̀ tó nínú àwọn méjèèjì dùn ijó ni wọ́n ń jó ayọ̀ rẹ̀ yọ̀ wọ́n yin babaláwo babaláwo yin fáyifáyi lẹ́yìn márì ọ̀bá ifá látún làwọn rí àwọn ilé alára àtúnra wa kù lọ́nà awòkè ìdérò òrìṣà mọ́fò níyàwó bíbá fúnlẹ̀ amúfọ́ lọ́wọ́ ẹbọlá onígun wọn ṣe wọ́n ti bẹ́ẹ̀ bọ́ ń bẹ̀rẹ̀ ń bọ́ ǹjẹ́ àwòlò túra o àwòlò bàrà àwòlò túra wa kù ni bálùbù jẹ́kẹ́ bí ó rí aburú ìfanilé ẹni ó dùn ìfanilé òkèrè àìkú fúnni ìfanilé àìkú ìfanilé wọn ṣàìkú ẹni jálẹ̀ ìfanilé lòdòdó lẹ́ni ìyàwó pé látòdì ọ̀run ìfanilé lòdòdó lẹ́ni ìyàwó pé bẹ́ẹ̀ ẹyẹ tajé ẹyẹ tajé ẹyẹ tọmọ ẹyẹ létíkọ ẹyẹ ọkọ̀ rírà ìfanilé ẹgbẹ́ àìkú wá ní kẹ́ ẹmọ rúdù ìfanilé tọ́ ìfanilé jẹ́ ẹni yóò di alẹ́ ìgbàgbé òtún ìfanilé òun ìfanilé àti kẹ́ ẹmọ àdìmọ́ ìfanilé òun ìfanilé òun gbè yìí tàbílì òtún ọlọ́wọ́ tún ọ̀dà lọ́wọ́ sí. ẹ ó lẹ́gbọ́n bí ọ̀run làgbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì bá ní mo gbọ́ pọ̀ ọmọ fáde mi ò fún ọ nípa mi dá mo gbọ́ pọ̀ ọmọ bò nígbà mi ò fún ọ nípò nígbà mo gbọ́ pọ̀ ọmọ kárẹ́ bọ́ ya mi ò fún ọ lọ́kárẹ́ bọ̀ ya ọ̀gọ̀rọ̀mbì gọ́rọ́mbì awolé ọ̀run là bí bá fọ ọ̀run là bá tòbí ọmọ àsóde sàlàyé ẹ̀ bọ́wọ́ nípa bó ṣe àbẹ́ẹ̀rẹ̀ ọ̀run là rí ilé ayé tó ń lọ yìí òun ṣe lè là ilé òun ṣe lè bò ó ṣe pẹ́ láyé báyìí ní dábàá wọ́n ní kí ọ̀run làwọn ní kó ń bọ gbígbé yọ̀pẹ̀ láyé o ibi kẹni ó sì gbóyè òjò gbóyè ọjà tọ òmùlà ìṣèlú ní ìṣèlú méjì òmùlà bá rúbọ nígbà tó òmùlà délé ayé wọn bá ní wọn bá gbé òmùlà kẹkẹkẹ wọn bá gbé bàbá gbé ibi táwọn gbé ọ sí ìlú ìlàjẹ ló bá jẹ lọmọ ní lójoojúmọ́ òmùlà à òun ò gbélú ìlàjẹ o ẹmọ tó gbóhùn nìṣó wọn bá gbé òmùlà kẹkẹ wọn tún gbé òmùlà délé ìlàjẹ ìlàjẹ ni olùdarí òun òun òun kì í ṣe ibi tó òun lọ rèé o ẹfún gbé òun òun òun ṣe gánbì ó ní gbọ́ òun là kẹ̀kẹ̀kẹ̀ ó lé gbọ́ òun là dé lu ìdìbò pé ọmọ ó sùn ọ̀bọ̀ ọ̀rọ̀ ọmọ ránṣẹ́ ó lè olùdarí òun gbígbẹ̀ kó lóun gbọ́ àwọn jẹ́wọ́ ògùn dásọ̀rọ̀ àwọn ń bo wá náà fẹ́ òun òun là ní ìgbà ìkúlẹ̀ ọmọkùnrin rẹ̀ owó tó wọ̀ bá kú òun là jọlá yìí owó jọlá yà owó jọlá ọmọ tó ọba kú bẹ yẹ lówó fi sọyà bánípọ ìlú dúdú bánípọ wọn dùkú owó jọlá ìlú dúdú bánípọ ẹni òdòkú kékeré ọmọ òdòkú fúnni ayé òdòkú fúnni bánípọ òdòkú ẹni ọlá burú inú ọdún làbádùn ijó ní ijó ayọ̀ ní ìbá babaláwo babaláwo ìbá ìbá yẹn ní kùmárì ọba ọgbọ́pọ̀ ọmọ bá dé ìmí òfò nípa àbídá ọgbọ́pọ̀ ọmọ bòmídà ìmí òfò nípa òmídà ọgbọ́pọ̀ ọmọ kárẹ́ bọ́yá èmi ò fọ ọlọ́kadà ẹ̀bọ̀ rẹ ọ̀gọ̀rọ̀ mi gọ́lọ́mbìà ó lé ọ̀rọ̀ nílà tó bá fọ̀ nílà bá ń tọ̀ níbọ̀ àtúndé sàlàyé ẹ̀bọ̀ nípa bó ṣe ọ̀nùlà gbẹ̀bọ̀ ńbọ wọ́n gbé babadé lu lájé ifá lòun ojú ó níbẹ̀ wọ́n gbé babadé lu láyà ifá lòun ojú ó níbẹ̀ wọ́n gbé babadé lu bímọ ifá lòun ojú ó níbẹ̀ ìgbà ìpínlẹ̀ pọ̀ lóde tí ìbá kú pálá bá dolówó bá lóko ń pèrè ọ̀nà wọ́n sì pèrè ìfúnni fálọ̀ sì pèrè àìsí nígbà ìbílẹ̀ ìtura lọ́wọ́ ọ̀tún balùwò ò jẹ́ balùwò ò balùwò kẹ́ni ó èméjì lórí òun fa hmm. balùwò òun fa náà balùwò òun fa sì gbé balùwò ò jẹ́ balùwò àwọn orin kan ni ṣe ń bọ̀ wá níwájú fàdúkẹ́ ló bọ fálẹ́ lórí fálẹ́ ló sì bọ́ sílẹ̀ níbi tó ń bá bá ti ní ìfẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ló lọ gbọ́ nígbà nínú ìtura lọ́rọ̀ tó bá lọ. àdàkọ́ máa yọ sọ́bọ̀ orúkọ ní wọ́n parí ọmọ òfin ẹjọ́ bọ̀ rẹ̀ ká ẹjọ́ kó lójó ọ̀rẹ́ jésù sí ilé káà olódùmarè ọba ìbà rẹ̀ o olódùmarè ọba ìbà rẹ̀ o olódùmarè ọba ìbà rẹ̀ o bàbá mi ìbà rẹ̀ o ìyá mi ìbà rẹ̀ o ọláìwọlá ìbà ìbà ògùn ọlé ìbà rẹ̀ o fálẹ́ yẹn náà láìbà fásitì alábí bàtàrí kàndé àkànní àlàdé ìbáyín o fátókè amílẹ̀ ọmọ olóyè ìbáyín o ìbáwáyé ìbáwọ ọrùn bàbá ń gbójú àlá àwọn ìkákò tún pàdé yàgùbà tí ọmọ Odùduwà ìbá mi ìbá bàbá ìbá mi ìbá yèyé ìbá mi ìbó olú. àbúṣe ìdùmarè o àṣẹ àṣẹ o àṣẹ o àṣẹ o tí èdè ó gbà èmi èsì èmi èsì kà ó wọlé wọlé. owó gángan là fún èsù fésù tí afálágísá ti ń so gbogbo tí òfésù jẹ ẹbọlá oníkóso oṣù bẹ́ẹ̀ bọ nínú òrùbọ èsù gbá ọ lọ èsù gbá ọ lọ òun ẹni ẹ fésù èsù gbá ọ lọ òun ẹni ẹ fésù èsù bọ ọmọ àdúrà ìmú àgbàjẹ olúbi olóyè ìpè ọtí ogun àpò òsì gbàdúrà rẹ gbà ìdìbò òbí ẹdẹnu kó o fi ẹdẹnu kó o fi ẹdẹ òbára ìbéèrè ní kó o fi sí ìdáná ní kó o dá sí ó ní àgúlágúdà owó orí ọta bí bá fọ̀ wá fọmọ ojúṣe ìbéèrè ajé ẹ̀wọ̀n wọn ní bọ́sẹ̀ oṣù bẹ́ẹ̀ bọ́ ń lò ó èṣù fílẹ̀ àgè mìíràn mi ò àgúdàgúdà èṣù fílẹ̀ fílẹ̀ gbogbo mìíràn mi àgúdàgúdà fílẹ̀ àdínkù fílẹ̀ gbogbo ọ̀la àṣẹ o èṣù tó gbogbo kéńgé gbogbo kéńgé àràmídá àràmídá lábúlà àròyè lábúlà àròyè níbẹ̀ nígbà gan ọ̀tá níbẹ̀ nígbà gan ọ̀tá ni kò ṣe ẹ̀fọn ni ó ṣe gbogbo kéńgé gbogbo kéńgé o àràmídá àràmídá apá yọ̀mọ̀ lè kálá àròyè apá yọ̀mọ̀ kálá àròyè gbogbo kéńgé gbogbo kéńgé yangi aborí kubú agbọ̀ngbà abisa ẹni arárọ̀ ní sunú ọ̀sán tíwájú sún ọ̀dàrà dáhùn ọ̀mílà lórí sódà sódè sálọ́ọ̀nù lórí lẹ́kùn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wálé ayé ìsúmọ̀ ń bì ọgọ́rọ́rọ́ o ìsúmọ̀ ń bì ìsúmọ̀ títí bàbá jẹ́ ọgọ́rọ́rọ́ o ìsúmọ̀ ń bì ọgọ́rọ́rọ́ ìsúmọ̀ èjìlá bá mokùn. ìdílé ìgbàlejò má bá mokùn. ọgọrọrọ o ìsúmọ̀ ń bì í ọgọrọrọ òsínbí mọ́sàájà bi, tí kò náà yẹyẹrẹ ọgọrọrọ o òsúmọ̀ ń bì í ọgọrọrọ ìfọwọ́ àbèrè gbogbo ẹ̀ sílẹ̀ wọn báyìí ìwà ogún okò ìwà rẹ̀ ọ̀bàjẹ́ ọ̀tàrí múgbà múgbà ṣèkà ọ̀rẹ́ ìlú ìjọba ṣẹ́gun tó ṣẹ́gun àrùn adélàjẹ́ ní ìwà àyèjò òbí ní ẹ̀ta bẹ́ẹ̀ ọ̀dẹ́ tọ́fẹ́ sọ àwọn.

ta yóò jẹ́ sí lọ́kọ̀ rẹ̀. ẹ̀jẹ̀ mo lúmọ̀ rẹ̀. ẹ̀jẹ̀ mo lúmọ̀ rẹ̀ bá gidi gidi lójú ìgbà. òbí kò bá wọn sí o. kí ni wọ́n níbi báyìí o. àṣọ. wọn sẹ́gun ọ̀tá kó wá lànà ayọ̀ kó lànà ibi fún wọn báyìí o. àṣọ. nílànà làbẹ́ ìdúnlọ́ta ní kó lànà fún wọn. olùwárí o ìdúnlọ́kù bá wọn bẹ fún ìdúnlọ́ta rẹ̀. ìjà sí lọ́kọ̀ rẹ̀ ìdúnlọ́ láti ń lọ wọn lè àwọn tí bá ń bínú fún lákàáyé ìgbàsílẹ̀ bá a ti tẹ̀wọ̀n bì sílẹ̀ wájú rẹ̀ báyìí tí wọ́n tẹ wọ́n lẹ̀ báyìí láwọn táwa o. máa ṣe kí wọ́n kí lè rí i báyìí. ṣé o. ẹ̀dí kò bí edé ní kò bí èdè kò kò bí edé odò ara ìbúra ẹni kò gún sí ìgbà ẹni fẹ́ dà sí. oníbójú ò ló okùn gbé okùn ó gbé òlé rí bí idẹ bí idẹ tó bá ń gbọ́ ń olóko àbùkù wọn bó olóko bàbá onígbàmọ̀ lọ́gùn bàbá ọlọ́gùn mẹ́lì gbáwọn lọ́lẹ̀ gbẹ́lò kọ́kọ́rọ́ àbùkù kára bí tíní ọlọ́fin wọ́n mẹ́ja wúrọ́ kan nù rẹ̀ gbogbo wa ń dẹ́ja méjì. lára ń ra wo àwọn iṣẹ́ ìgbìmọ̀ rẹ̀. nukọ fi èdè nukọ fi èdè kùn kó fi dóòrò gbára òkú dájú báwa láwọn ọ̀bá ló dá fún bọ́ gbàgbọ́ mẹ́la ní ọtẹ́ ìbọlá olúkọ́sẹ́ ó sì bẹ bọ̀ ńlò gbọ́ onífíṣẹ́gun onífíṣẹ́gun ẹni tí kò ní fọ onífíṣẹ́gun onímọ̀ṣẹ́gun ògùn dájú kó agbára ṣẹ́gun báyìí. bàbá wọnú ilé bàbá wọnú ilé baálé ilé làkọ́ máa kí baálé ilé làkọ́kọ́ máa kí àbàkí baálé ilé àbàkí baálé ilé àdàbí òdì àdàbí òdì àdàbí àfojúdi àdàbí àfojúdi bí afógun bí afógun ìlọlẹ̀ gbàgbọ́n gbàgbọ́n ẹlẹ́yẹ wọlé mẹ́kọ́ ọ̀rọ̀ mẹ́kọ́ ṣé mú ṣeré wọlé mẹ́kọ́ gbogbo ẹlẹ́yẹwọlé láyà wa ọ̀rọ̀ fàyà ogun oníire ogun ogun dẹ́. ògùn ọmọ tó rọ́ sí ni ògùn onímọ̀rìnwó bábá rin wọn kó gbogbo ọdẹ o àwọn ọdẹ òró bí pa ògùn nìkan ló pabì lọ́jọ́ o òun lọ́nà bá fún gbogbo ènìyàn ògùn pabì ọlọ́sìnla ó lànà erin ó lànà ẹ̀fọn òrìṣà bí ògùn òsì ògùn ní bàbá. òrìṣà tó. o. àbọ̀ ìbọn ọ̀run mi là mí o ńlá tó dúró sí ní ńlá oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan lè tẹ̀ka oyin ní ẹ ti gbogbo adúláwọ̀ ńlá òfunfun nẹgẹnẹgẹ bí àlà òjàre ọ̀run mi là mí o. yọ̀dà o fi èdè nu kó fi èdè kùn kó fi èdè ogbà fẹ́ni kó fi sìdá ní kọ́ dá sí ìbá nìkan kó o tún kàn jábùbà tó sọmọ dùdú à ìbá bàbá ìbá yéyé ìgbólúwo ìgbódùmọ̀nà àyàfi táwọn bá dá ṣe. kóró mọ́sá ìgbà. ifá gbà láyé. ọ̀pọ̀ ìgbà ọlọ́run òwe lédè pápọ̀ wọ́n bá òrìṣà. bàbá mi ìbà mi ìgbólúwo mi ìgbódùmọ̀nà mi ìbàyà nífà mi ìbà àwọn gbogbo awo tí ń bẹ́ẹ̀ dẹ́pẹ́ wá lábẹ́ fún àdúrà ìṣúre Awólọ́wọ̀ fàdáńgáyé ọmọ fábíyì kọjá kájú àwọn wọlé àti báyìí. ifá kò fi èdè nú kò fi èdè nù kò fi èdè ó fi ẹni kò fi sí ìdà èmi kọ́ dá sí èjògbè múlòdìṣẹ́ rẹ gbà yí ifá ifá ní sìgìdì lépo sìgìdì níyọ̀ sìgìdì sìgìdì ní kòlòkòlò rí bí àfọ̀ múmìlà babalọlẹ̀ gbádé tutù níyàwó ẹ̀bọ̀là ó ní kó ṣe ó sì gbẹ́ ọmọbẹ̀ òkú bọ ọmọbìnrin ló gbádé tutù níyàwó. ayé ifá tutù ó dorí lọ. ayé ẹ̀rọ báyìí nìkan máa jẹ látòlélọ́bá ìwọ́fá ifá kọ̀wọ́ fi ẹnu ọ̀pẹ̀ kó fi èdè kùn kó fi èdè kùn kó fi èdè owó àfẹ́ni kó fi sì dàní kó ọjà ibà nìtàkùn pọ̀lọ̀ ìtàkùn tó ọ̀bá sórí ìlókò àti sóró ríro àwọn ni wọ́n ti bá ń ba balábùrú àkókò ìgbà tí ń bẹ nínú ọ̀gbọ́n ọ̀tẹ́ ìbọ̀dà oníkóso ti jẹ́ òun bè kúbọ ifá ni ẹ̀ lè pa ẹ̀ lè mú ẹ̀ lè lè lọ ipá yín lè pa ipá yín ò ní ká balábùrú àkókò. ọmọ dọwọ ní oúnjẹ parí lè kan taya tọmọ bá ìbọn bá ifá fi èdè nú kò fi èdè kò fi èdè ó gbà pé nu kò fi sí ìdà ẹni kọ́ ọ dá sí ọ̀yẹ́ náà bọ̀ lókè wọ́n sọ bójúmọ́ ló mọ́ bí à ń pèrè dédé tí ń ṣe èyí ojúmọ́ ẹ̀bọ láwọn oníkóso sì gbẹ̀wọ̀n bẹ̀ púpọ̀ ojúmọ́ tó mọ́ ọlọ́ni ojúmọ́ ajé ni pérégedé fáwọn èyí ojúmọ́ pérégedé ojúmọ́ ọlọ́ni ojúmọ́ rẹ gbogbo ni pérégedé fáwọn èyí ojúmọ́ pérégedé ọ̀run mi lami o. kò fi èdè kò fi èdè kò fi èdè ó o ẹlẹ́dàá ń bá mi ṣe o àpérí àtẹ̀tẹ̀ níran láti gbé ní jòsà bá ń ṣe o bá mi ṣe irú ìbí bá mi ṣe o. àlàáfíà lórí ọmọ lórí aya lórí ọ̀rẹ́ báyìí lórí ẹbí lórí ara lórí ìyẹn kan májàká burú sẹ ìtàkùn wọn báyìí o ẹgbẹ àmì náà kóyọ ọrùn rí báyìí o kájà kọrọ nǹkan báyìí o kíni náà lọ́gbọ́n tó wà lọ́wọ́ ni gbogbo àwọn táwa mílíọnù báyìí ẹnìkan wọn rí o ẹlẹ́dàá wa kọ gbà fún wa báyìí o kó rí kọ wá ní orí báyìí nísinsìnyí báyìí o kíni náà lọ́wọ́ ní fún wa o kájú